tí ara ń bá le tí gbogbo ẹ ṣe òun á wá padà wá láti máa àwọn ìgbésí ìrírí ayé òun òun á wá lò ó láti máa fi kọrin jáde nígbà tí Mohbad ṣe peace tó sọ̀rọ̀ nípa sọ́rí gbogbo yín kọ̀ tí ṣe pé bàbá ẹ̀ ló ń bá wí ọdún mẹ́wàá I no see mommy ọdún mẹ́wàá I no see mommy ẹ dádì sọ́rí ẹ mú pọ́ǹtì mi ẹ̀ pé ah, ọmọ yín ti sọ̀rọ̀ sẹ́yìn ok àṣebá dán ṣe máa lé ẹni wọ́n wá fẹ́ máa kọ́nà mi bọ̀tọ̀ olúwa kọ́fà mi ẹ tún mú pọ́ǹtì yẹn ẹ jẹ́ náà wá fún yín ní bóyá ìwù mi nídìí DNA àbí kò nídìí DNA test now bóyá lóòtítọ́ a máa nídìí ẹ̀ àbẹ́ẹ̀ ni nídìí ẹ̀ létà àwa kọ́ bọ̀tọ́ bá ṣèwádìí lọ tán tán ṣe é bọ̀ tí ilé ẹjọ́ bá ṣe é o tàbí ọlọ́pàá o ẹ wá wò pé bóyá àwọn tó ń sọ̀rọ̀ ń ta orí wọn kú àbórí wọn kú truly we don't have right to ask them we don't have right we will just say it people will just say it even me before before mo ń jàlé lórí but now nígbà tẹ́mi gan listing tí mo rí mẹ́rin tí mobile kan bíbẹ̀ pé òun máa fi ìtàn ìgbésí ayé òun ìrírí ayé òun ohun tó bá ń ṣẹlẹ̀ sóun lọ́wọ́lọ́wọ́ ló máa fi kọrin jáde ẹ jẹ́ kí wọ́n fún yín ní pọ́ìntì kan bí ìbá rírì màá tún wá ka lírìsì ẹ̀ fún yín weekend mo fẹ́ kí gbogbo yín jọ kájọ weekend orin tó kọ. orin yẹn ó jẹ́ weekend weekend ni orin tí à ń sọ ẹ̀ bọ orin yìí kẹ wá wò bóyá àwọn èèyàn parọ mọ wù Wùmí pé ó cheat àbí kò cheat ó yọ ọmọ ọwọ́ rẹ̀ ṣé máa Marley ní àbí Bob Marley kọ àbí kí ń pè ẹ ká jọ ẹ TrendingThings.com. ẹ máa gbọ́ orin yẹn o ṣẹgbọ́n Marita turn to Maria. Marita turn to Maria. Ṣé yẹn? Ẹ gbọ́ bẹ́ẹ̀ ń Ìyábọ̀ yẹn weekend tí Orin tó ní weekend ní táìtù orin tí mo sọ weekend weekend ní táìtù orin náà. Ó wá lọ rèé gbọ́. Ọ̀kárí ọkọ mi. ọ̀kàrẹ̀ ọba mi lọ rè gbọ́ weekend gbogbo yín ni o ẹ lọ rè gbọ́ weekend ṣé wá rí weekend tá à ń sọ yìí tẹ́ ẹ bá ti wá gbọ́ tán tẹ́ ẹ bá ti wá gbọ́ weekend tán <laughs> ẹ lọ gbọ́ weekend tá à ń sọ yìí ẹ máa gbọ́ bẹ̀ yẹn ẹ jẹ́ kí n fọwọ́ bẹ̀ sẹ́yìn padà ẹ jẹ́ ẹ sáré. Maria Joseph bí Jésù a máa gbà <laughs> Marita tọ́tù Maria Joseph bí Jésù abẹ́ẹ̀rí gan Joseph ó bí Jésù ìyẹn ní gbẹ́gbẹ́ ìyàwó yìí ò dùn Marita wọn Marita life wẹ̀ ó tọ́tù Maria abẹ́ẹ̀rọ̀ lọ́run Maria wá bí Jésù ó lè pa torí mo mọ calculation mathematics ẹ lọ gbọ́ tán ẹ lọ gbọ́ tán ẹ lọ gbọ́ tán ẹ máa gbórí ẹ máa gbọ́ ẹ máa gbórí yẹn o. a máa ṣe bó ṣe wù wá kò ní ṣẹ́sù ṣùgbọ́n you no fit lie you no fit lie marita turn to marita turn to maria maria abi jésù abi abo òsílẹ̀ maria turn to joseph ẹ jẹ́ ah olúwa ẹ jẹ́ tuntun gbọ́. you no fit lie sir i know you know now. i no know mathematics. ìyẹn mi pé ah, ah, ah, èmi ò sí bí láti bá yé ẹnikẹ́ni jẹ́ Mohbad ló sọ pé gbèsè ayé òun ó mọ̀ fi kọ orin So everybody is a suspect. Everybody is a suspect. Do you understand? Everybody is a suspect. Sekina àbí Mẹ́kẹ̀rìmọ́ kò lè máa lọ kiri. Nobody said the girl killed the uh, kill his husband. No. But the what I'm trying to say here is tí àwọn èèyàn bá suspect because ẹ̀yin tẹ́ ẹ ti fún mọ́ wọn lẹ́ máa sọ jẹ́ dẹ́ka wọ́n ti interview wù mí wọ́n ti gbé e wá o wọ́n ti ṣe interview o ntẹ́ yìí wá ń bèrè yẹn tí family bá ti wá ní ìdí ẹ o àwọn á lọ ṣe tàbí tí ọlọ́pàá bá parí ìdájọ́ o tí wọ́n bá wá rí nínú ọ̀rọ̀ tíyàwó sọ o wọ́n lè lọ ṣe o tàbí nínú àwọn ẹ̀rọ ẹ̀rí tí àwọn èèyàn bá sọ o wọ́n lè lọ ṣe ẹ jẹ́ ká ní sùúrù bọ̀kẹ́ máa harassment èèyàn ìyẹn ni ò lè work out. kínní wà ń bẹ̀ o kínní wà ń o ẹ jẹ́ ká tún orin yẹn gbọ́. Maria, <laughs> Olúwa o, àkàntọ́ ẹgbọ́, Marita turn to Maria, Marita turn to Maria, àkàntọ́ I, I turn to Joseph, a máa bí Jésù, I will turn to Joseph, a máa wá bí Jésù èmi ìyẹn Mohbad ni ó lóun ti tọ́ǹ tù Joseph brown ìyẹn mi pé Mohbad mọ̀ ọmọ yẹn ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ó ní suspect. nobody would tell her to nobody have fit to say that you know like eh, nínú òfin àti pé like eh, ó mà dàbí bully ni but tí àwọn èèyàn bá sọ. So, ẹ má insult wọn ẹ̀yin lẹ máa fi ọpọlọ sọ ah ah n tẹ́ ẹ̀ sọ ọmọ yìí kéré sí yẹn mọ́ ti jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá mo máa ń sọ fún yín pé ẹ má máa fi ẹ má òní òní marita be like Maria I go turn to Joseph a máa bí Jésù àbí yóò dà fẹ́ni tó bá ń kọrin un I no fit only you no fit Liza. sir abad pass ya Abi, I you no fit Liza. sir o ò lè parọ́ náà tó o lè parọ́ ni o ò lè parọ́ náà i'm not a daft tí ẹ̀yin bá ń ṣe ṣíárì mi níta pé káyé lè sọ pé ẹ̀yin lẹ́ sọ̀kan máa kọ́ ti fídíò yín intelligent ló wà mí báyìí everybody knows me ọwọ́ ológo tó gbà á sí ẹ̀yin náà lọ wo release Ìyábọ̀ go and listen to the lyrics go and read it that lyrics lọ́ọ̀rẹ́ gbọ́ lọ wo lyrics yẹn kẹ́ ẹ lè wo tí ọmọ yìí sọ nínú ọ̀rọ̀ ẹ dẹ̀ lẹ́ẹ̀dà fún Mohbad abẹ́ ẹ fẹ́ ṣe politics Ìyábọ̀ ọmọdé òun let me come for you gbogbo wọn ní sọ suspect gbogbo wọn ní suspect pátá àti ìyá ni o ifo bàbá gan ẹ suspect bàbá pé kí ló ní tó fi lọ sáré bu ọmọ mọ́lẹ̀ lóru ẹ wá ń yọ ìyàwó tó wá tẹ́lẹ̀ dídí pò ń gbé ẹ mọ̀ gbàgbé bàbá wọ́n pè lórí fóònù ní nobody should call me on direct call i don't pick direct call ẹ mọ̀ gbàgbé bàbá wọ́n kọlu ẹ̀ ní ó lè nìkan máa gbọ́ ọmọ bọ̀ ó lè ti mọ̀ pé kò sówó owó kankan lẹ̀ kò sí kankan òun lè sọ pé torí ẹ̀ ló fi bò mọ́lẹ̀ but ìyàwó tó ń gbénu ilé suspect ni ẹ ká tún gbọ́ go and check weekend ní táìtù orin rẹ̀ Mohbad ló kọ weekend ní i make my money ẹ jẹ́ ká tún orin yẹn gbọ́ ẹ̀yin tèmi ti tẹ́ni ọmọ ológun máa gbórin yẹn. ìsọ̀rí ilé Mayo, Marita be like Maria, I could not just say Mama be just one. Marita be like Maria, I'm a devotion when you say you. Ah, you know be like Sha, about the pastor. You know be like Sha, about the pastor. I know you know that. Say you know be check You know fit check am. I know money because I know mathematics. <laughs> Ọmọ ẹ ti fa ìdílé ti yín kó tó lọ. ọlọ́run gbọ́ lọ chẹ́ẹ̀kì ẹ lyrics yẹn Ìyábọ̀ Òjó go and check the lyrics àní ẹ má pè mí ní direct call I don't pick direct call I'm sorry I don't pick direct call I don't pick direct call so tó bá wá dé pé truly truly ọwọ́ ọwọ́ àbúrò rẹ mọ́ nínú kéèsì yìí Wumi ẹ kí náà porúkọ ẹ Kẹrìmọ you don't have to come out and cover your sister very dark man ó jàre yín very dark man ó jàre yín bó nǹkan ṣe gbé sílẹ̀ wípé eh, bó ṣe ń bó ṣe ń tẹnumọ́ tó ń tó ń sọ tó ń sọ ó nìkan ni mo lè sọ pé enough ó ti sọ lórí ọ̀rọ̀ díẹ̀ ni ó ti sọ pick another pick another topic enough pick another topic leave ọ̀rọ̀ díẹ̀ ní ọ̀dí ẹni you have already said it and you have already blow from that enough for that enough ọba ti sọ lẹ́ẹ̀kan ó ti tán má tẹnu mọ́ mọ́ bíbẹ̀ kọ́ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ wọ́n sponsor rẹ ni. ẹ́ so bó ṣe jẹ́ nìyẹn ẹ wá jẹ́ ká wò ẹ jẹ́ ká tún gbọ́. Maria, Maria, Maria, Maria, Maria, Maria, Maria, Maria, Maria, Maria, Marita be like Maria, I'm a devotion when you say Ah, you know, be like Sha, about the pasta. You know, be like Sha, about the pasta. I know you know that. Say, you know, be Shepa. We are no money, we are no money. I don't know Massima, I don't know Massima, Massima is the we no get money. Kí ni ìtumọ̀ orin tó kọ́ ń bẹ̀ yẹn? Because gbogbo orin lírìsì ọmọ yẹn lẹ́ ń pìkì ìgbà tó sọ pé òun ò rí yẹ ẹ̀fọ́dún mẹ́wàá gbogbo yín píìkì yẹn ẹ bú yẹ ẹ búlì yẹ ẹpẹ fẹ bú yẹ ẹpa ẹ fẹ ẹ tún ṣépè fún yẹ àwọn pásítọ̀ tún ṣépè fún àáfàá ṣépè fún gbogbo yín lẹ ṣépè fún yẹ lórí lírísì pé ọmọ sọ pé òun ò rí yà fún ọdún márùn fún ọdún mẹ́wàá bàbá lásán tó sọ gbólóhùn kan ẹ mọ tẹsọ ó wá débi ẹdẹ rí voice note tó jáde pẹ̀lú ọmọ ẹ̀gbọ́n wá ń ṣe kọfà ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹ àbúrò wọn fi fóònù ọ̀rẹ́ rẹ̀ ló fi rìkọ́dù ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn ló wá lọ líìkì ẹ̀ síta ẹ dápọ̀ ọ̀rẹ́ mélòó ní àbúrò ẹni ọ̀rẹ́ ọ̀rẹ́ ó fi òkè ọ̀rẹ́ tó súnmọ́ ó ní ó fi rìkọ́dù fóònù ọ̀rọ̀ tí Mohbad sọ pé ó ní Mohbad máa ń parọ́ wípé létò máa dì náà pé òun sọ bẹ́ẹ̀ mọ́ ok létà yẹn o eléyìí ìgbà yẹn o ó wá fi fóònù ọ̀rẹ́ ọ̀rẹ́ ó fi fóònù ọ̀rẹ́ rẹ̀ ó fi rìkọ́dù ọ̀rẹ́ ti bí ọ̀rẹ́ mi tó tún wájú ọ̀rẹ́ yẹn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mẹ́ta ló wà lọ líǹkì síkírìtì tó wà lórí fóònù ọ̀rẹ́ síta ṣe rí pé rọ́nù kẹ̀rí mọ́ kẹ̀rí mọ́ ẹ bá mi wo orin yẹn ṣe rí ẹlẹ́mi tell you Wumi is the first suspect tí èmi gan bá fẹ́ pick Wumi is the first suspect because ìyàwó tó yẹ kó súnmọ́ ni ọmọ kọ̀ǹdísàn lẹ́yìn Wùmí sẹ́rẹ́ àwọn suspect tó yẹ tá a máa tó yẹ pé ìdè kẹwìn yẹn mú because Naira Marley ò wọnú ilé yín Sam Larry ò wọnú ilé yẹn ìta ni Sam Larry ti nà tí Sam Larry bá ní sóun ló wọnú ilé wọn náà ìjẹ́ tiẹ̀ á ní sóun wọnú ilé ni truly ó máa jìyà búlì Sam Larry máa jìyà búlì ó máa fi ẹ̀wọ̀n rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni Naira Marley máa jìyà frustration àti ìkà tó ṣe fún ọmọ bọ̀ tán bá wá ní àwọn kọ́ làwọn pa àwọn ò pa o àwọn kan ń lù ní o táwọn ẹlẹ́ni tó pa tó yìn jẹ́ tiẹ̀ ṣé Naira Marley wọnulé tẹ́ ẹ̀ bá mú olè nulé báwo lè ṣe fẹ́ mọ̀ bóyá Naira Marley ló sẹ́ẹ̀tì àwọn èèyàn sínú ilé yẹn láti fún ní injection ṣùgbọ́n ẹ fi àwọn tó wà nulé lẹ̀ ṣé tó ń bá sọ fún yín pé ṣé ẹ kàwé débẹ̀ lẹ́ kàwé Ìyábọ̀ Òjó a ní ẹ pè mí sórí WhatsApp call WhatsApp call ẹ má pè mí sórí direct call I don't pick direct call WhatsApp call ní ká ẹ fi pè mí WhatsApp ẹ̀yin náà gbọ́ orin tí mo fi wọ̀nyí nìsín bọ̀tẹ́ ń pìkì àwọn lírìsì tó kù wọ́n ẹ̀ tẹ́ ìgbọ́n lírìsì elé ọmọ yẹn òkú ẹ wò ẹ má pa àwọn ọlọ́mọ lápàsáyé ọmọ yẹn gan ti ẹ̀jọ́ ẹnìkan kì í ṣe Sam Larry lójọ ẹ má jà kúrọ́ kì í ṣe Sam Larry lójọ ẹnìkan wà tí samlari Larry máa ń sọ pé tọmọ yẹn kọ nínú pẹtísàn pé ẹ orúkọ lágbájá báyìí ló ń da ẹ lọ gbé fọ́tò fídíò tó bá ti dé fídíò tó bá jẹ ọmọ tó ń gbé sórí social media sí ọmọ ọkùnrin kékeré pupa yẹn tó bá jù ọmọ Mohbad o ẹ lọ gbé Mohbad ẹ wá gbé fọ́tò Sam Larry sí ẹgbẹ̀rẹ̀ kẹ wá gbé fọ́tò ẹni tó ń darúkọ pé òun ló ní kánmọ́ wá nà wọ́n ẹ lọ gbé méje sọ̀rọ̀ jọ ẹ lọ gbé fọ́tò wọn ó jọ kan ó jọ ẹ lọ wo fọ́tò àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ lọ wò wọ́n ẹ mọ̀ pọ́dúkọ ẹnìkan ló máa fi ń darúkọ pé ẹ̀yin lágbájá báyìí ń là wá ń ṣiṣẹ́ fún ṣe mọ̀ pé nínú pẹtísàn yẹn ó dárúkọ ọba kan bẹ́ẹ̀ ẹ lọ wo fọ́tò ojú ẹ lọ wo ojú ọba yẹn ẹ wo ojú Sam Larry ẹ gbé fọ́tò wọn sẹ́gbẹ̀ẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbé fọ́tò wọn papọ̀ kẹwàá wẹ̀ ń tọ́ hello kọ́là hello kọ́là So, so bó ṣe jẹ́ nù ń o so kẹ́ lè mọ tí ń ṣẹlẹ̀ ṣé kìí ṣe pé ẹni tó ń forúkọ rẹ̀ na Mohbad kiri ṣé kìí ṣe pé ọwọ́ wọn ìkanwọ́ ẹ má bínú o hello ó yẹ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ dákun ẹ sọ̀rọ̀ kíákíá mà mo ń gbà yín Wùmí mọ̀ Wùmí mọ̀ nípa ikú Mohbad. Ṣé ẹ rí tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ lórí lórí ètò mi? Ẹ máa gbọ́. Tẹ bá ti fẹ́ sọ̀rọ̀ lórí ètò mi. Ẹ má sọ wípé Wùmí mọ̀ nípa ikú rẹ̀. Ntẹ́ orí pé lọ́dọ̀ tèmi ntẹ́ mi ò wá tí